ṣó mọ̀ pé taba a bá pẹ́ lórí mi ezikesi àwọn àbáyọ̀ ń bẹ dákun jẹ́ amọ́jọ́ ilé tó ń fóni lónìí tó ń fọ̀ láàdọ́ la. mo ní nǹkan tí o bá fi sùúrù mú báyìí èmi ló máa ń níyì nǹkan tí o bá ṣe ní dìrìdìrìdìrì kò kí n dúró. àpèkẹ́ àrẹ̀mọ tó o bá ti rí mi báyìí sáàkì o o tiẹ̀ lè dúró bá mi sọ kankan ariwo sáà máa sá fara àpèkẹ́ yóò mẹ́kú rẹwà níbí mi bí màmá wí fún ọ. arẹwà lọ̀rẹ́ mi. òun náà máa ń sọ fún un máa yọjú sí mi ní àf aṣáàgìbára wa ṣe kò dẹ̀ sí ohun tó fi ń ṣèyàn. àdìẹ adéwálé onítèmi. ó rí pé ìṣèyàn dáadáa. bí ibo. ní lórí ìdúró mi ló ń sọ bóbi nǹkan bóbi nǹkan rẹwà. ṣé nígbà tó ọmọ yẹn dúró tó kìnkìn má kì. Hmm. ó yọ ọkẹ ẹnu bọ lẹ́nu ni. akíní iṣẹ́ gangan ó ṣàmọ́ bí mo ṣe jẹ́ ọba yẹn ni mí ọmọ ọba ni mí ìjì tó wà. adéwálé gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀. orí rẹ burú ìyá rẹ ò sì kọ́ dáadáa.